وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن من أكثر ما يشكل الناس في هذا في هذه الدنيا ويجعل باله في فكر هو طلب الرزق ولو تأمل العاقل في النصوص الشريعة لعلم يقينا أن رزق مدمون من عند الله تبارك وتعالى قال سبحانه وتعالى وفي السماء رزقكم وما توعدون فورب السماء والحق إنه لحق مثل ما أنكم تنتقون عباد الله ينبغي على المسلم العاكب أن يفرغ خاطره أن, أن يفرغ خاطره لما أمره الله سبحانه وتعالى به من العبادة وأن لا يشتغل بما ضمنه الله له من الرزق والرزق والعجل قنان فما دام الأجل باقيا كان رزق آتيا عباد الله وإذا سد عليك ربك بحكمة طريقا من طرقه فتح عليك بفضله طريقا أو طرقا أو ذات منه وتأملوا في حال جنين كيف يأتيه طعامه وهو دم من حلال ثروة فإذا أتم تنفع تسعة عشر وخرج من بطن أمه وانقطع ذلك الطريق من الرزق فتح الله له طريقين وهما صدر أمه وأجى له فيهما رزقا أطيب من الأول لبنا خالصا صائبا عباد الله فإذا تمت مدة الرضاع وانقطع اللبن بفتام فتح الله له طرقا أوسع وأكثر وهي الطعام والشراب وما فيهما من المنافع عباد الله فإذا مات العبد وانقطعت عنه طرق الرزق فتح الله له إن كان سعيدا طرق ثمانية وهي أبواب الجنة الثمانية يدخل من حيها شاء ولو صف العبد ربه لعلم أن قله فيما منعه أعظم عليه مما أتاه رهاب النعيم من حديث ابن أبي, أبي درداء أن رسول الله صلى الله عليه وسلم قال إن رزق لا يطلب العبد كما يطلبه أجله وروي الحديث أيضا عن ابن حبان في صحيحه باللفظ إن رزق لا يطلب العبد أكثر مما يطلبه أجله فيا عباد الله علموا أن لرزق الحلال أسبابا كثيرة منها أولا التوكل على الله قال سبحانه وتعالى ومن يتوكل على الله هو حسبه إن الله ظالف أمره قد جعل الله لك لكل شيء قدر وقال رسول الله صلى الله عليه وسلم لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطيب تغدو حطاما وتروح بطانا أدعوك فالله أبا عليكم إكيا الله أولي أجنجة الله كما باء النبوة محمد صلى الله عليه وسلم èyí tí yóò jẹ́ kókó kútùbà wa lọ́sẹ̀ yìí òun náà ni mafatihu rizq àwọn ọ̀nà tí a sì kí tí máa ń gbà fi sí fún ẹ̀dá a sì kí owó jíjẹ mímu lílò gbígbé eléyìí ká máa rò pé nankali kan kò láfẹ́ fún wa o pin ha mafatihu rizq ó ti dá báyìí lónìí owó dé àwọn ọ̀nà tí yẹn máa gbá fi rásìkì àwọn kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ rásìkì ó náà ní kókó ọ̀tí afẹ́bára sọ lónìí. abiola ọba ọba aleke ọla na àti kọ́kọ́rọ́ náà kó tèmi àti ẹ lọ́wọ́ àmọ́ a rò pé níparí kútùbà yìí àwa fún ọ ní ntọ́ máa fà kò rí bẹ́ẹ̀ tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn lónìí àtọ́mẹ́kí àtàgbàlagbà ó dàbí tó bàjẹ́ dé àwọn obìnrin náà àwọn èèyàn gbogbo sẹ̀mí ayé wọn twenty four seven àsìkò yẹn fẹ́ wá. ayé wa kò sí ẹlòmíràn pé kò sí tara ti láyé mọ́ ká wá sí kìlọ̀ bá ti jẹ bá ti mu bá ti lò bá ti ná bá ti kọ́ bá ti lo mọ́tò tó lọ́yẹ́ mú oníkálukú bá kì ó wá jẹ́ kí kálukú gbàgbé nǹkan ni ó wá sí láyé tuntun wá sí. àsìkí àìgbọ́ àsìkí yé lójú pọ̀pọ̀lọpọ̀ dààmú tó báyìí. bí bá gbọ́ ọ̀rọ̀ àsìkí yé ni bọ́lọ̀ ń sí máa ń ṣe owó àti bó ṣe rí ọmọ èèyàn ní dààmú kọ́dọ̀ ní ṣe wàhálà púpọ̀ èyí ò pọ́pọ̀ ní ṣiṣẹ́ àmọ́ ní dààmú tó bá ti ń dààmú yìí ọ̀pọ̀lọpọ̀ wá sí ti débi pé a ní gbàgbọ́ pé tá a bá ní ká ṣe ìjọsìn fọ́nà ọba a sì kí ó sì lọ́wọ́ alọ́ bẹ́ẹ̀ bá dé àwọn ṣọ́ọ̀bù lónìí ó ní ẹlòmíì lára tọ́lá lásìkò júmọ́ ó lé ní ìrìn látàárọ̀ ẹwà sí àsìkò tó lóun fẹ́ àsìkò tẹ́ bá máa múra pé a lọ sí júmọ́ ni làwọn yóò máa dé lọ́dọ̀ rẹ̀ máa dé lọ́dọ̀ rẹ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ yóò kù táwọn ọmọ táwọn wá sí láyé àwọn ti tilẹ̀kùn ṣọ́ọ̀bù àwọn tí wọ́n máa yádọ̀ ọ̀tọ̀ wọ́n máa yádọ̀ sí ẹ̀ yíwa ní àwọn lèrò smart òun lòun smart àìgbásíkí yé ni tí ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ mùsùn lónìí básìkò bá tó pé tilẹ̀kùn ṣọ́ọ̀bù wọn fún ìrun kíkí wọ́n èsì ẹlòmíì yóò mọ̀ kí irun ṣọ́ọ̀bù kò sì ní tilẹ̀kùn ṣọ́ọ̀bù irun láńtù tó ń fojú ẹgbẹ́ kẹwọn tó ń ta kọ́lẹ̀ lómi àwọn àti sẹ́ńjì ilé ìrun kò sí tó fà á àìgbọ́ àsìkò yé ni tó ẹ̀kọ́ gbáàzì kí yé ni ìdààmú yìí ti pọ̀ lórí pé in tá a torí ẹ̀ gan tó a torí ẹ̀dá ọ̀sáyé gan òun lọ gbàgbé yìí kọ́dẹ̀ ẹlòmíì táwọn pé láwọn fẹ́ràn ọlọ́run díẹ̀ nígbà tí wọ́n ń tí wọ́n wọ́n ní ìwọ dúró ná ìlọ́kọ́ kí o tèmi ná bí wọ́n bá dé ká tiẹ̀ àìgbáàzì kí yé ni. wọn bẹ́ẹ̀ dé Saudi Arabia ọ gbọ́dọ̀ tilẹ̀kùn ṣọ́ọ̀bù ni ọtí ni tó ti bẹ́ẹ̀ náà lónìí tí wọ́n láti ń tọrọ ọmọ bá ń gbọ́bọ̀ tí mọ́ta mọ̀dínà mọ́ta sí lọ rí bẹ́ẹ̀ ẹ̀yìn ẹsẹ́ ti dáhùn ń ṣe lọ́hùn bí lásìkò sọ́ọ̀bù bá lásìkò oorun bá pẹ́ èyí ní ẹ̀tìlẹ̀ kó sọ́ọ̀bù yìí nítorí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ń wá sí kí gbogbo látàyọ méje nìyàn ihó gbọ́dọ̀ fẹ́ rówó ni ẹ bá lọ́bi tó jókòó báyìí tí wọ́n á wọ́n sùn èyí tẹ́ tó wọ́n fi ronú nípa ẹ̀dá ọlọ́ọba ìrònú bó ti jáde ní bẹ́bá rẹ̀ wọ́n èkó jáǹsẹ̀tì lọ́wọ́ lónìí kò kàkẹ́kẹ́ ń bẹ́ o gbogbo ọ̀nà tó wọ́n gbà jáde tí è lọ́wọ́ lọ́wọ́ nírò kò sí tó fà á kò gbọ́ azìkiri nì tẹ́ bá rí ẹni tó jẹ́ mùsùlùmí tọ́lọ́mbó lakai tó lóye tó nímọ̀ nípa ẹ̀sìn yóò mọ̀ pé áàzìkí tọ́lọ̀ ọba kọmọ rẹ̀ dénìyàn wọ́n ti kọmọ gbogbo ntọ́mi èyàn ò ní láyé gbogbo ntẹ́yàn ò ní láyé níjọ́ tẹ́yàn ti di ọmọ oṣù mẹ́ta oyún rẹ̀ lọ́wọ́ tí ó ń jọ́ tóyún rẹ̀ ti di oṣù mẹ́ta nínú ìyá rẹ̀ lọ́lọ́run ti pamọ́ lákùnkán náà màláíkà ló ti pálásẹ̀ ó pálásẹ̀ nǹkan mẹ́rin tí ó ṣẹlẹ̀ sí ọ láyé. ẹni tá ó yá fẹ́mi ti ra náà ìgbà tó fẹ́mi ti ra ọlọ́run á ní akọ nǹkan mẹ́rin fún un àkọ́kọ́ ń tọ́lọ́ ọba ní kọ́kọ́ fún un lìkàtí rìsíkì ètí wọ́n ń dààmú sí ìjọ ti kọ́nù gbogbo tí ó ní láyé tí ó kójọ iye rẹ̀ káni ní àrùn lólu wọn gbogbo ń tọ́lọ̀ láyé àti fọ́nù àti mangi gbogbo ń tọ́lọ̀ láyé dèdè náírà nínú ọkọ̀ ó ní ẹ̀kọ́ fún kò ní lójú báyìí lọ àti tí wọ́n fọ́ àti tí wọ́n bọ́ àti tó ṣiṣẹ́ fún tí ìtọ́jà sì kiri ẹ̀ tọ́ọ̀rí kójọ báyìí nínú rẹ̀ náà èwo ni ó nà ń bẹ̀ èwo ni ò ní ná wọ́n ti kọ́ wọ́n ti stampẹ̀ kò lè gbẹ kò sẹ́ tó lè rọjú mọ́ ẹnìkan lè rí ẹnìkan ò lágbára tọ́lọ̀ gbọ́ra nǹkan ọkọ̀ fún lágbájá dé kúrò bẹ́ẹ̀ bá ní àsìkí kò nídìí kan fún wọn sáré káàkiri bóò ní òsè ní tán àmì àwọn tán sáré kí sọ́padà tán àṣẹ tí ò sáré tí ò tán wọ́n ti kọ́ àsìkí rẹ̀ kalẹ̀ ẹ̀dùn ni yóò jẹ olówó ìlú mọ̀ ní lásìkò tí ẹ̀ àmọ́ gbogbo ń tàà kọkún lówó pápátá tí ó kójọ báyìí láti gbà ìpín kówó jọ àti tí ó náà kò ní ju 50,000 lọ yóò sì lo ayé òní ayé ó sì bè òun ò ní wá lásìkò tí wáyìí bẹ́ẹ̀ ni gbogbo ń tàà kọkún 50,000 naira náà ni àsìkò tó ti lọ ní òwà nǹkan kejì tí wọ́n ní kí wọ́n kọ fún yàn òun àti ásìkí jọ rìn ni wọ́n jọ rìn papọ̀ ni òun náà ni wà á jálìhì dédé gbà tí ó lò láyé ẹ̀kọ́ àwọn méjì jọ rìn òun là Nabi sallallahu alaihi wa sallam ń sọ fún wọn pé innahu lan tamuta nafsun hatta tastakmila rizqaha. Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nì kò ní fi ayé ẹnì kò ní fi ayé lẹ̀ nínú ọmọ Ànábì Ádámà ẹnì kò ní fi ayé lẹ̀ nínú ẹ̀dá ọlọ́run ọba ó dìgbà tó bá ná gbogbo ń tá a kọ́ fún lásìkò tó kótó tán àsìkò tá a kọ́ fún ó dìgbà tó bá ná tán kó tó fàyé lẹ̀ bí ò bá ná tán kò ní kú. sáré káàkiri sí ẹni tó bá ti gbọ́ ṣẹ̀ríà tó gbọ́ pé tó sì gbọ́ ọmọ orí dáadáa tó yé yóò mọ̀ pé àsìkí wọ́n ti kọ́ tèmi fún mi wọ́n ti kọ́ tiẹ̀ fún ọ tèmi ò lè dí tiẹ̀ lọ́wọ́ tiẹ̀ náà ò lè dí tèmi lọ́wọ́ yóò bá ọkẹ́ wọn ní sílà ni yóò bá ní omi tí ẹ̀dá ó bá mu kò ní sàn kàyà ẹnu ẹ̀ bó ti rí nù ẹni tá a bá kọ pé yóò ní owó láyé bí bá ń lọ́rìn tí ò yára wàlá yóò ní ẹni ayé sì mọ̀ kó ní ẹni tá a bá sì kọ púpọ̀ ní ní ẹ̀yìn ọmọ aráhàn àpẹẹrẹ bẹ́ẹ̀ láwùjọ tẹ́ ń gbé ẹni tá a bá ní kò ní ní yóò sáré yóò sá eré wàlẹ́ kò níní yóò sá eré aláàlí ó lè sá eré haramu náà kò sí níní tó bá wá rí bẹ́ẹ̀ jẹ́wọ́ mùsùlùmí ǹjẹ́ ká tó kó àsìkò jọ só yẹ ká wá sí ẹbọ àbí ká sóògùn ògùn kí lọ́wọ́ ń ṣe nígbà tó lọ́wọ́ bá ti kọ́ dédé tiẹ̀ ó ti kọ́ fún ọ kò sí níbi àrùmọ́ra wọn dèdè ntọ́nà kí ló tún wá ń sóògùn kan tó mu sí gbogbo ẹ̀ tó bá ṣe ògùn owó tó bá padà á rí owó àti kọ́ fún fún yóò rí owó ni ìyẹn kò ṣeé ṣe kẹ́ ẹ mú àsìkí tẹnìkan kẹ́ ẹ gbé fún ẹlòmíì kò yí òṣèé ṣe láíláí ẹ̀dá kẹ́ bá gbá àsìkí àwọn ẹ̀gbọ́n rẹ̀ gbé fún wàláì irọ́ ni ta ló fẹ́ jà tí wọ́n ju ọlọ́run ọba lọ ni tí wọ́n lọ́gbà tó lọ́run ọba ni ọlọ́run ọba ti kọ́ ti kálukú fún kò sẹ́ni tó lè gba tẹnìkan fẹ́nìkan sẹ́ni tó lè gbásìkì rẹ̀ tọba tógun owó tọ́ orí owó àti pọ̀pọ̀ lówó ni wọ́n lọ lé ní sùúrù ọ̀sìn ní níjú ọ̀ní níjú ìyìntà lọ́ni lọ lẹ́fìwárí lómi ó ti ṣògbówó àbó ti kówó jọ lọ́nà èrú látọ̀júwe ẹni tá a kọ́ fún gbogbo tí ó kọjọ láyé lásìkò tiẹ̀ twenty million ni yóò sì lo eighty years láyé ó ti wá lọ ṣe bìrìbìrì ó ti lọ ṣògùn owó ó ti lọ ṣògùn owó ó wá rí lóòótọ́ wọn ná owó yìí bẹ́ẹ̀ kò ju kò tí ju ọmọ fifty years lọ àbókò ó jọ ọlọ́nà èrú bóyá ọdún mẹ́wàá kó fi ná owó yìí tán tó bá ná tán kò lè lówó mọ́ láyéláyé ẹnu tí ó kù tí ó máa jẹ ni ó máa rí bí kò bí kò jẹ ẹ̀kọ́ tuntun láàárọ̀ tí ó bá rí gàrí lọ́sàn-án kó mú mi sùn lálẹ́ títí tí èlò sẹ́mi rẹ̀ tán kí ló fà. ó ti yára náà ewu tí ń bẹ́ mi ògùn owó nù wọ́tọ̀ ń ṣe ewu tí ń bẹ́ ń bi kó ọrọ̀ jọ lọ́nà haram nù wọ́tọ̀ ń ọ̀padà rìn ọ̀padà ọba sọ́ra ọ̀fẹsẹ̀ Aziki, Muhammad, sallallahu wa ó sọ bí hadith rẹ̀ ọ̀nà ìnà rísọ láyé tìlùbù abdá kama yẹ tìlùbù ajaluhu anábì ni ẹ̀rí áàtìkì owó ìmọ̀ wá ẹrú ti áàtìkì tiẹ̀ yóò mọ̀ wọ́ káàkiri áàtìkì tèmi yóò máa wọ́n náà káàkiri kàmá yẹ lúbùhú àjàlúbù gẹ́gẹ́ bí ikú wá sí máa wá káàkiri pé mo lágbájá wà àsìkò rẹ̀ tó ẹjẹ́ lọ mú ọ̀lẹ́ sáfúnkú òbí kú sí máa wá àsìkò wa tó bá tó ọmọ wá káàkiri pé ti tó ní a sì ti wá nínú wá káàkiri ni kọ́ta wọ́n wà ní hadithu mi ó ní kọ́ dáa bí a sì kí wá ó ṣe máa wá wá káàkiri ó ní agbára ó sì pọ̀ ju bí ọjọ́ ọkú wa ti rán káàkiri lọ tó bá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ tí ẹ bá fẹ́ ní fọkànbalẹ̀ láyé lórí àásìkì tó o sì fẹ́ kí àásìkì rẹ kọ́nà ọmọ ṣe fún ọ tí ò ní jẹ́ palára fún ọ ó ní àwọn ọ̀nà tí ẹ lè gbà alákọ̀ọ́kọ́ àtàwákùlù ala kí ẹ máa gbára lọ́lọ́run ọba ìgbára lọ́lọ́run gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ kí ni ìtumọ̀ ìgbára lọ́lọ́run ìgbára lọ́lọ́run lágbóyè tí àwa mùsùlùmí kìí ṣe pé kọ́ jòkó kọ́ mọ́sí kankan kọ́ wọ́n ní sáà kájú làwa kò ṣe ṣe bẹ́ẹ̀. ka ti pọ́ jòkó síbì kan ọwá ní ọlọ́wọ́ ò a sì kìí tẹ̀mí bọ́n máa kọ́ wá lónìí ọwá jòkó sí kankan bẹ́ẹ̀ bá ń dán tí bá ń lo ọ̀padà jìyà kú tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn jòkó sílé ni ṣiṣẹ́ ṣiṣẹ́ ń bẹ ń lóòrùn èyí wọ́n wà lóòrùn káàkiri àwọn sì ń bẹ lábẹ́ bòjì nísìn ẹ ti máa fún bọ́ níjọ́ tó bá ti lọ́dún jálà bímọ pàlá ìwọ́n lórí kọ́ lálàáfíà ọtí dánù bó ni wọ́n ti jòkó sílé ọwọ́ láwọn fún àdúrà fún mi kẹ́nu tèmi ń rún ìdásí kan tẹ̀ sọ́njọ́ ní ó lẹ́nu tìṣe ìwé ọmọ bàbá kọ́ wáyé kò sínú àdìsí kẹsẹ̀ bẹ́ẹ̀ ó lẹ́nu tìẹ ó lè parẹ́ ni kò lè gbà mí ẹni tó bá ti lè parẹ́ ẹni tó bá lè ẹni tó bá lè ẹni tó bá lè pa ẹ̀sẹ̀ rẹ ó yẹ kó lè kó lè gbà mí nínú tí ẹjọ́ kọ́ ọmọ fún yàn ní nǹkan ó lẹ̀sẹ̀ bẹ́ẹ̀ni bá ti ẹnu bá ti wá pàṣẹ rẹ tẹ́ kí ló kúkú mọ́ yóò lè fún nìkan gbogbo àwọn tálẹ̀ jẹmọ ń lò láti máa gbóló àwọn èèyàn nu wọn lẹnu ti yín ó lè parẹ́ ni kò lè gbà mí kò sá lè gbà mí àtọwọ́kùn ọlọ́lọ́ nǹkan tá ń gbé ní ìgbà ọlọ́lọ́wọ́ ọba òun ni kó mọ́ sí ìgbìyànjú ọmọ sí ìgbìyànjú bó ti tọ́ bó ti yẹ lọ sọ́ọ̀bù lásìkò tó lọ o ń la níbi sallallahu alaihi ní àwọn ọjọ́ wọn wọn wọ́n rí lásìkò tí ó pé lópin

àtẹni àtẹ̀tí ń sin náà àtẹ̀tí ò sin náà ọlọ́run ti ń bẹ́lẹ̀ ata tiẹ̀ òun náà ní bẹ́ẹ̀ tí èsì rẹ̀ ata tiẹ̀ gbìyànjú kílẹ̀ fẹ́ rà kéde bá A sì bọ́ gbọ́gbọ́ bẹ́ẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ ní ìgbà nù anabi sallallahu alaihi wa sallam wọ́n sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé lọ́pàdínlẹ́kùn tawakkaluna ala Allah haqqa tawakkulihi tó bá yẹ pé lọ gbá ọlọ́run ọba ní bó ti tọ́ àti bó ti yẹ ọlọ́run sì máa sásìkì fún yín yóò máa sásìkì fún yín ní rọrùn gẹ́gẹ́ bí ṣe máa ń ṣe fún yẹ bó ní sọ́ọ̀kì lẹ́ni tí ò ní sí nǹkan kan rẹ̀ mọ́. yóò sì wọlé lálẹ́ ìkòró ti kún ẹ̀wọ̀n tánà ti wíwá wọn bẹ́ẹ̀ bá lọ́lọ́wọ́ ọba bí ẹyẹ kò sì lọ́lọ́wọ́ ọba ẹyẹ gbá lọ́lọ́wọ́ ọba àmọ́ kí ẹyẹ ṣe kùtùkùtù kankan àmọ́ kó wọlé ti bí wọn bá ọba bẹ́ẹ̀ ti ọba tó jòkó kalẹ̀ wọ́n lè lọ́wọ́ ọ a anabi sallallahu alayhi wa sallam olóso hadithu yìí nítorí délé yìí aásìkì ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ti pín wọ́n ti pín kálukú fún tí ẹ ò lè rẹ́ sí tèmi tèmi ò lè rẹ́ sí tiẹ̀ òun àti ájàlúwa wọ́n ti jọrin ni abẹ́ ọlọ́run bá wà balẹ̀kẹ́ ọlá wọ́n sọ fún alágbóyè ẹ̀sìn ọlọ́run ọlájẹ́ kan ọlọ́run wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa الحمد لله والصلاة والسلام على أحسن السليم نبينا محمد صلى الله عليه وسلم أدى قفل وبا عليكم كي الله قل يا جنجة الله وبا النبي صلى الله عليه وسلم gẹ́gẹ́ àwọn àlàyé tá ń ṣe nípa ọ̀nà áṣìkì inú ti jí káṣìkì mọ́ ọ̀rùn fẹ́ dáa òun náà ni kí n gbá ọlọ́lọ́wọ́n ọba ẹlẹ́ẹ̀kejì àtọ́ọba kí n túbá bí ẹsẹ̀ kí n máa túbá kí n máa ṣe ọlọ́wọ́n ọba ń gbà míì kí máa ń jẹ́ kọ́lọ́wọ́n ọba kí máa ń fi kíyà jẹyàn kó lè dín náà síbi mọ́ ìbọn náà ló fọ́ bọ́ba wa ń sẹ́ ó lè dì mọ́ òun nìkan ló lè dín náà síbi mọ́ yàn òun ló tí mo ṣe yìí ó dà yín sí mọ́ òun ebi òun. àwa ni ó máa bí pàtẹ ṣe báyìí àmọ́ òun kò lẹ́kùnṣẹ́ tó lé bí tó bá wá pàtìkì fẹ́ dáńgbà míì àdì fún alóhùn ní fún látara ẹ̀ṣẹ̀ tí ẹrú bá ń ṣe fún òun ló fi jẹ́ pé bí àwùjọ bá ń ṣe ọlọ́run ọba ọlọ́run ọba a máa kásìkì wọn a máa kakó àjọnira fún wọn tó máa wá túbá ọlọ́run ó sásìkì wọn rùn ẹ̀ṣẹ̀ nígbà míì kèé jẹ́ káàsì kíyàn kó dọ́wọ́ yàn ọlọ́run bá sọ́wọ́ Al-Qur'ani Karim látẹ̀nà anábíwá Nuhu alayhi salatu wassalam nígbà tí ń pè àwọn ọjọ́ rẹ̀ tí ń pè wọn fakutu istaghfiru rabbakum àní ẹ̀fí àwọn àtìsẹ́ yín àwọn ẹ̀tẹ́ yín ẹ̀fílẹ̀ ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba forúkẹ ọlọ́run ọba ń kọ́ ọba tí wọ́n forí jẹ̀dá ni yursil samaha alaykum nídìrọ̀ bẹ́ẹ̀ bá fi lè túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba òjò tí ó rọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ní kí òjò kó máa rọ̀ káàsì kí kó máa jáde fún yín láti sánmà ó ló ṣe bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ fún yín. ó bá wọ pé wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara yóò tún ṣe àwọn ọgbà oko yóò ṣe fún yín àtàwọn omi eríṣiríṣi ní ìbàyí àwọn àfà ọjọ́ ya pé ẹ̀ṣẹ̀ ń gbà míì tí ẹ̀ bá ń ṣe ọlọ́run ọba ó lè máa torí pé ẹ̀ ń sẹ̀ kó dì máa sí ìgbìyànjú mọ́ tí ò ní jẹ́ wá sọ́dọ̀ rẹ̀ mọ́ tọba abẹ́ kó sí padà àti kó tọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ẹlòmíì ẹ̀ṣẹ̀ tí ń sẹ̀ ni ó hàn áàtìkì rẹ̀ kò wá sí tó lè sí fún ọ àti kó tọ àforíjì fẹ́lẹ̀ bá ẹlòmíì ní sí ń fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ ṣètánì wàá so ó owó tó jẹ́ owó náà lọ́n ọlọ́run ọba ò lè fúnyàn ní owó kíyàn wọn láta wáyé pé owó náà ní àjẹ́ kí n jẹ́ ata rẹ̀ àti ìbá wa owó èsù lókù ẹlẹ́ẹ̀kẹta ṣukú ní kíyàn dúpẹ́ àwọn oore tọ́lọ̀ bá ṣe fúnyàn tọ́lọ̀ bá ṣoore fúnyàn kíyàn má dúpẹ́ oore náà tí ò bá dúpẹ́ ó lè fa sábà bí tọ́lọ̀ wọn fi dínà sí kìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọba ti ń dúpẹ́ lónìí a ti wá dúpẹ́ náà fọ́dà à ń fi àwọn àfa ojúmọ́ gbẹ́mọ̀ ìjọgún mẹ́ẹ̀ẹ́dógún là ń fi wọn a nìkan ṣàtò àlẹ̀ fún wa a sì tọrí ẹran táwọn ilé ọdún gbẹ́bà fọ́dà à ń pàṣẹ súbí alámìlẹ̀ tá a máa ń ṣe olóǹkà ẹ mọ̀ bá ti máa ń dúpẹ́ orí tó mọ̀ bá ti fún wa ni àwọn ìdẹ̀ra tó ṣe fún wa á dúpẹ́ rẹ̀ ìdẹ̀ra náà lẹ́ fi dúpẹ́ ẹ dúpẹ́ ojú ẹ má fi wo ntọ́lọ́ ni ẹ má fi wò ẹ̀dùkú ahán tí ń sọ ìtọ́lọ ni ẹjẹ ni kó jẹ ìtọ́ ni ó sọ ni kó sọ ẹ̀dùkú etí tí ń gbọ́rọ̀ ìtọ́lọ ni kó gbọ́ òun ni kó máa gbọ́ ìtọ́ ni kó máa gbọ́ kó jìnà sí eléyìí ní tún fìyàn dúpẹ́ ẹ̀rẹ́ lómi tọ́lọ wọn sòrò fún yóò kọ́lé tí àwọn ọbẹ̀ sílé yóò tún wá sí ọlọ́ọ̀bá mẹ́ẹ̀ ọtí wọn tún mú mẹ́ẹ̀ ọlọ́wọ́ sọ̀rọ̀ fọ́lọ̀ mi alówó dúpẹ́ wọn tó wọ́n ṣe fún wa tún mutí wa tún ọjọ́ mẹ́ so a dúpẹ́ kèésì ahọ́n nìkan làwọn fi dúpẹ́ eríkèríkè ara wa náà a máa fi dúpẹ́ àwọn oore tó bá ṣe fún wa a fi dúpẹ́ tó bá ṣe mọ́tò fún ọ máa fi pa àwọn obìnrin káàkiri máa gùn lọ síbi ọ̀nà halal ibi sí halal tó ń ṣe máa fi gùn ọ̀rẹ́ tó ọ̀rẹ́ kọ́ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ àwọn tí wọ́n ń pè lọ́pẹ̀lẹ̀ lẹ́yìn olúwarí la in shakartum la azidannakum wala in kafartum in adabi la shadid olúwa tẹ bá dúpẹ́ orí tí mo ṣe fún yín yín ṣe àlékún fún yín kéèyàn máa kéèyàn máa dúpẹ́ orí tọ́lọ̀ bá fún yàn òun ni wọ́n ń fa sọ́wọ́ àbí tí dínà àṣìkí abiyọlọ́wọ́ bá balikiola a sì kí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsá sí fún wa ó bá fi àlùbáríkà sí nàìjíríà mọ́sàbá fọkànbalẹ̀ síbi ọlọ́run la ilaha illallah àwọn aláṣẹ wa mọ́sàbá kún ọlọ́wọ́ ọlọ́run subhanaka allahumma wa bihamdik ashhadu la ilaha illa anta assalamu alaikum wa rahmatullah